làlá ni a sì gbìyànjú láti àbí wọn ò ẹnu wọn débi wípé because mo ìrántí nígbà ní àwọn bàbá yẹn ti dàgbà ọmọ ìyá àwọn ọ̀dọ́ ní tajwid a lè dá ṣe o ẹjẹ́ àkọ́jọ́ àwọn bàbá wa bàbá imam wọ́n dẹ̀ kó lọ síbẹ̀ ọwọ́ abẹ́ sọ̀rọ̀ nígbà tó ṣe gbogbo àwọn analysis yẹn tán ìgbà tó fẹ́ mọ́ ṣàdúrà fáwọn bàbá wa ọba ṣe bò wọn ò ní jẹ́ ká rọ́rọ̀ yìí sọ ọ̀tún ẹ̀rẹ̀ ń fẹ́ ṣe nǹkan rí ọ̀tọ̀ ní kó ráàyè rí wípé kí àgbà láàyè láti ṣe kí àwọn bàbá wa gbà láàyè wọ́n ra mú five hundred naira kan ó fi tẹ bàbá láti ọmọ mi náà bó. tó kọ́kọ́ tó yìí ní tẹ̀júwì palapapala wọ́n dẹ̀ mú lọ ó ṣe tàbí ẹ̀kọ́ yìí débi wípé kìrá bàbá lò lọ sọmọ pé ọ̀gọ̀rọ̀ àwọn wàlàlà yìí wọ́n máa da firi ní pẹ̀lú rẹ̀. bá pé àwọn jama pé ẹni tí àwọn ọmọ yìí ntẹ fún atẹlẹ tí ń ṣe baba wípé fún aláwọn bẹ́ẹ̀ wọ́n wá bàbá léèrè pé ó ní ọmọ ọmọ adìẹ máa ń tẹ̀ ládìẹ lẹ́yìn ọmọ pẹ́pẹ́yẹ àwọn ní àwọn ní ó wà lẹ́yìn a gbọ́dọ̀ tẹ́tí sáwọn nǹkan tí máa a ṣàlàyé rẹ̀ سمعه حبيبي wọlé bàbá ń fún ara ẹ̀ lọ́wọ́ ẹ̀sìn sọ̀rọ̀ nǹkan máa ń tó lọ Allah subhanahu wa ta'ala pàdé ìkà ó ní bèlè hikma hikma náà ni pẹ̀lú sunna sunna mọ̀ yẹ kẹ̀kẹ́ lórí bóde dédé wa but mọ ẹ̀yìn bẹ́ẹ̀ tẹ̀ hàn sí mi. ìkà kó kàlẹ́ ń kà. ẹ wọlé. nígbà mi. ọlọ́run bá a ṣe kíkà tó bí ìyá rẹ̀ nù nígbà pé kíkà tó bí ẹ ìyá gan ni wọ́n sọ bá a ṣe ń kírun kódà bá a ṣe fàtíà fún yẹn bàbá rẹ̀ ńgbà jáde wọn bá wọn so kìí ṣe ti ó gbanti sí wọn sí àní kẹrẹ ìrísí ní gbogbo tí wọ́n fi mọ̀ yìí pé ẹni tí mo fi jẹ́ kó mọ̀ wípé dáadáa ló ń fẹ́ fún un pẹ̀lú yẹn inṣàlá alkarim changes máa wà pẹ̀lú mi. ìròrí wọn ni pé wọ́n gbàgbọ́ wípé àǹkà pàtì àǹsìn ọ̀bọ̀n aláyé ìjọ òun wọn kò tẹ̀ ju ọ̀pọ̀ rárá a gbọ́dọ̀ yanjú gbogbo wọn. àwọn àgbọ́yé tí ó gun nínú àgbọ̀yé tó gun ńgbà tí wọ́n ní kàfáàtì àlùbáríkà wọ́n á máa ka ìkàkùkà wọ́n ní fáàtì àlàwọ́n. ẹlẹ́rìn ṣe ni torí kí ló jù lọ́dọ̀ àti ó ní yọgbàládà òun ọ̀sọ́ pé alif lam mim ládà um, alif lam mim harf orí ètò kéré ejú lẹ̀ ta ló wá fẹ́ sọ fún yín pé àgbónígbàládà rẹ̀ náà tó ti dọ̀mọ́ àgbóyè òun làá jò fáwọn jókòó ti ládàá rẹ̀ tó ti dáadáa pẹ̀lú èèyàn inshallah àlùkàrí ọlọ́run ọba yóò yanjú rẹ̀ ṣé gbọdọ̀ sọ fún àwọn bàbá wa. wọ́n dọ̀ rúpọ̀ mọ́ wọn ní rúpọ̀ mọ́ láwọn aláṣẹ pẹ̀lú wọn and àgbọ̀dọ̀ uh, dákú. wọn eléyàn mọ́ṣáṣí mọ́ṣáṣí òṣèlú tí wọ́n ti ń ṣe ilé ọlọ́run ọba ni ẹ̀wọ̀ ọlọ́run ọba ni. a ní dákẹ́ náà ni títí pẹ̀lú dúró ṣinṣin wọn gan yóò jáde ta tàbí kó jẹ́ pé wọn dá sọ pé àwọn ọmọ àwọn làwọn fi jẹ gbọ́ ẹ̀sìn yìí dáadáa láti bẹ̀ ní ọlọ́run ọdún tí wọ́n ká má dàkẹ́ máa ká ṣe kùtù bá ṣe correct àgbàlagbà wọ́n yàtọ̀ sí bá ṣe ẹgbẹ́ ẹni ojú ẹ̀ lọ tàbí ẹni tó jẹ́ ka ìwọ̀ yẹn ká tó àyè láti ṣe náà bá pẹ̀lú dọ̀ á àti ìṣe bó ṣe ká sí jẹ́ kí gbogbo ẹ̀gún rege. ẹ tó máa ní problem down lẹ́sọ̀ lansing ó ti gbèmìjì àbí ó wà lórí ìrìn ẹ̀tọ́ àbí wọ́n pe ọ̀nà kí mi ti kà sọ́ra kan. olórí ìpàdé àti ṣáà kó máa ní doubt ó dẹ̀ máa ń lè ṣe. doubt and you continue repeating it you are giving shaitan you know accommodative environment wait on you. So, make sure you perform follow the necessary process you start your ablution, start with basmala. Have I washed it? Forget it. Ah, I have not rinsed my mouth. Forget it. With the processing. Before you do that, tries Shaitan will leave you alone. But if you continue going down because of doubt, will make you an operating ground you will be afflicted with what what that is I mean constantly being in doubt. Very dangerous. Tell about the anything maybe my simple booba. What is forward and is what I mean go to to fall my son. Okay now my ya. Ọwọ́n torí pé ó ó wá wò pé òun ò ní inú òun kan ṣoṣo yóò ti tẹ̀síwájú lọ ní ìgbìmọ̀ mo fún ngbà míì níbi tó bá tún ti ń sèyún òun ti sàlọ padà lórí tó lọ sálọ. irun nìkan ló dín náà ṣe ìgbẹ́. ṣe rí góòlù àṣetán òun náà ní kíkún sẹ́yìn. tó fi wọ̀ náà ìdarí yìí ò ṣe ìtọ́ jẹ́ iṣẹ́ tó yẹ kó rí ṣe yìí tó fi rálì jẹ́ náà wọ̀ yọkọ̀dé kan ó lè máa wò ní ìsìn ó ti tọ́ o tọ́ba ti dé yóò máa wò yí pé nǹkan kan ti ń jáde lábẹ́ òun sábà kún ọ̀lẹ̀ yẹ̀wò kò ní bá nǹkan kan bẹ̀. ó ti fọwọ́ kan bẹ́ ó ti ṣe gbogbo ẹ̀ ó ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀. rákà alákọ̀ọ́kọ́ yẹn yẹn rákà alákọ̀ọ́kọ́ ti bọ́ tọ́ ọba ti dà báyìí tọ́ba ti ṣe lẹ́sìn àlùwàlá tọ́ba ní òòtí ìfọwọ́mọ́ o bọ́ sínú ọ̀rọ̀ sí tẹkipẹ́tì ram ọ̀ka fatia ọ̀ka fatia má dà lóhùn má dà lóhùn sáà má bà lọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta ó rí pé eléyìí ti jágùn tó o bá ṣe bẹ́ẹ̀ àkọsọmọ àkọsọmọ àti ayò gan wá dilé ayò rẹ̀ gangan ni ta kọ níbi nǹkan ní ìsìwẹ̀ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn wàhálà tí ó dìbọn nù títọ̀ torí yẹn náà wà nbẹ tó bá ti tọ̀ tán make sure kó jáde dáadáa ọba wa ti tọ̀ tán ó mú omi kọ́ ọ̀ra bù wọ́n ibi ìjà abẹ́ ìgbà tó bá ṣàlùwàlà tán mú omi kọ́ ọ̀ra bù wọ́n ọbẹ̀ kọ́ lọ́ọ́ kó tó bẹ̀rẹ̀ tó bá ti fẹ́ fún ọ ní fílìn wípé omi ni omi tí mo fi wọ́n bẹ́ẹ̀ ni. ìgbà tó jíṣẹ́ náà sàásìlà ń ṣàlùwàlá tán ó bu omi ó bu wọn ojú ara báyìí pé kó jíṣẹ́ náà láti fi kọ́ a wípé wọ̀tíwọ́sùn nù tí bọ́ọ̀lù kò ní ráàyè ńbẹ̀ torí kò sí èdè téèyàn lè fi ṣẹ́gun eh, àṣepáàmù ńlá Muhammad sallallahu alaihi wa sallam kọ́lá ọmọ sáà sí ní wà fún aláàbò àwọn ọ̀fẹ́ náà ìbéèrè mi ta ni pé àwọn nípa lórí dáadáa sàn. àmì àti dáadáa. àbẹ̀rẹ̀ mi ta ni pé ẹ̀kọ́ tó ti sẹ́ńlá pé tá a bá sín bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ẹẹ tó wà ní yarhakallah ẹmí yẹn káàkì yẹn. bẹ́ẹ̀ni. torí yẹn máa ń wò pé. bẹ́ẹ̀ni. dọ̀mí ìrù ọkùnrin gbogbo ẹ̀. bọ́dà wọn fún يعطوه يرحمك الله جزاك الله خير أنا إنه that is the question any person sneezes and he or she is a Muslim. the injection is that such a person that is Alhamdulillah and once says that Alhamdulillah, any Muslim is or aside to Yarhamakallah. Uh, and the person who sneezes should reply back, The question now is, the questioner is asking that pronoun is masculine. A Do we say "yarhamakillah" or the same Yarhamakallah? Opinions on this issue. the That masculine gender is underrated. That is Including gender covers all. why, except in some cases, in the Quran or Sunnah, where specific uh, uh difference is given, you know, when addressing men just generally and uh, embedded in this. But some scholars of the difference the tamyiz the two you know that's ẹlẹ́ẹ̀kejì sá nínú àdúrà yín tí ẹ máa ń ṣe fún ọmọ ìyá kejì máa nílé ọkọ. wọ́n àwọlé bẹ́ẹ̀ ni sá. saniya eh, obìnrin tí wọ́n bá ṣe n tó fi ṣèyálé kọ́lọ́hún òfin ni tí yóò fi báyọ̀ ní ọ̀nà àbàtàdé pé kọ́lọ́hún ó náà bẹ́ẹ̀ torí wípé ṣó orí orogún. dọ́rọ̀ Inira dọ́rọ̀ because ẹni tó yẹ pé tí ẹnìkan ní tẹ́lẹ̀ gbogbo nǹkan tí ẹnìkan ní kankan ẹnìkan mi ẹlòmíì wọn á ń bọ pín abájúbìnrin àmọ́ ń bá àbámọ̀ bí wọ́n ṣe ń fi kọ́rọ́ mi tá a bá wá fẹ́ mọ̀ bí ò ti rọrùn tó ẹ̀bí sí ẹ̀jẹ̀ àka sahih buhari táwọn ẹ̀yà wa ń fi hàn láti mọ̀ pé àwọn tó lọ́wọ́ ọba ti fún nígbà tó dé gbogbo ìlú bí wọ́n ṣe pegedé tí wọ́n bá ń fi ìgbà ìsinmi ìrọ̀rùn lóòótọ́ ló fi jẹ́ yí pé bí a ń tún sùúrù fún fún ìyálé ká dẹ̀ máa tọrọ fún ọkọ gánà ń furu obìnrin ò wá sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ròdì báwo ha ìgbà iná ni sùúrù náà ni ó o rò ìjọba kan ọra láti láti tẹ̀ mọ́lẹ̀ gan-an náà Ọgọrọ wọn náà wọ́n máa wá wò ó nítorí pé láti ìgbà yìí táǹtì ṣe kínní àsìkò táwọn àsìkò tẹnì kankan àsìkò gbogbo wa ni ó gba ẹ̀kọ́ tọ́jẹ́ wípé ní ìjọ ìdánilẹ́kọ̀ọ́ yóò rí bí ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìyá wa ní Port Harcourt gbàgede gbọ̀rọ̀ ní tọ́jẹ́ pé gidi sámú so olúkálùkù ọ̀sẹ̀ ìdí ìbẹ̀ nínú rẹ̀ bíkọ́ tá a bá máa ti ń bẹ ní olúkálùkù àlè bí òfin kọ̀lẹ́tì lè wù kó ṣe kinní tó. Now, the question raised by the brother is that most times when a brother marries another wife, I used to pray or supplicate that the senior wife Allah give them the, the that will make them stand up to and uh, he was asking me that uh, why I say so. I said, well, is it, it is pride for the first wife, just that it may be pride for the husband too. And in some cases, the new entrant does not make things easy because she feels that it is now her time. Because uh, the baby want to hmm, step aside. No, is everyone's time. Is their time too. The, you know, is the time of the sisters and the brothers, and the, the management in that respect becomes very difficult when you are the first one, The second one becomes very recalcitrant and cantankerous. And uh, we now be running between the, devil and the good beauty. And uh, you find him, you know, Mr. Channel. Yani, is as you know, disorganized. <laughs> and, uh, Ah, may Allah grant us the challenges. And I say that inshallah, in future, we organize program only for the married couples and uh, only for those who have uh, more than one wife. so, no. <laughs> Salat ẹ̀ eh, eh, as and. and lastly lára àwọn tí wọ́n wá now. now. pé ládùúgbò àwọn sọ fún fún ẹ̀ máa ka nígbà tí ẹ̀ka àlùwàjì. Eh, now. wípé ẹ mẹ́nu pé n sọ pé tí o bá fọwọ́ kan ọ̀rọ̀ àkídà a máa dára wọn ni a máa sọ ní next كده لا اله الا انت استغفرك واتوب اليك على ازواج ازواجك وما صليت على ال وبارك على محمد وعلى اله كما باركت على إبراهيم السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا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 وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó tún ṣe àkójọpọ̀ ní àárọ̀ tó tún ṣe ní rọrùn à ń bẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó fi ìyẹnu rẹ̀ tó fi pawápọ̀ kó má sì ìbínú rẹ̀ kó má sì tú aká èròǹgbà náà ni wípé ṣe àlékún níbi ojú ọ̀nà tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn ẹni ìtúwájú ṣe rìn tí ọlọ́run ọba fi fún ẹ ní ìwé ẹ̀rí pegede à ń bẹ̀ wípé kọ́mọ́sà ṣe bẹ́ẹ̀ fún àwa náà kí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí a ṣe tiwa lọ́tọ̀ tíra tí. o bí gbogbo àrò síra ẹ̀ wà yìí ọ̀nà ni mọ̀kọ́dímà kìtàbùl akhdari tí ó ń sọ fún wa yìí pé awọ́dún máa yẹ ju bọ́ mọ̀kẹ́lẹ́ nǹkan àkọ́kọ́ fún gbogbo ẹni tó bá ti ní ìwọ̀ lórí yálà obìnrin ni tó bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó jẹ́ pé ó ti bàlágà tàbí tó ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti pé fún ìmọ̀ níhì òní wípé kó tán ìgbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó tún ṣe kó tún àkídà rẹ̀ ṣe kó tún tọ̀síìdù rẹ̀ ṣe tí òfin ní jẹ́ wípé ìtumọ̀ rẹ̀ ni wípé kó má yapa sí àwọn ẹni ìsíwájú yìí kọ́ má ṣe tiẹ̀ lọ́tọ̀ torí ẹnikẹ́ni tí ó bá yapa sí àwọn ẹni ìsíwájú yìí eléyìí ò ní ẹni bídà nínú gbàgbọ́ nínú ìṣesí nínú àdìọ́kàn eléyìí ní bídà ẹni tí ó dá dàálẹ̀ gbogbo ẹni tí ó bá dẹ̀ dáadáa dálẹ̀ yìí ni tí wọ́n fẹ́ ká ṣe fún un wọn náà ní pé ká yẹra fún un torí wípé kí ni àìyẹra fún un yóò jẹ́ òróǹro yóò ta lu ẹran èèyàn ìyẹn kékeré nìyẹn wíwọ́nú tó jẹ́ wípé. ẹni tí ó bá jẹ kó sínú oúnjẹ rẹ̀ ní na àlùjànnà kọlọ ó yà wá yà bẹ́ẹ̀. ló fi jẹ pé gbogbo ìgbà ó pàtàkì nínú ìṣesí tiwa nínú ìsọ̀rọ̀ tiwa àti rori wa ká kí ni àwọn ẹni ìtìwájú dúró lé lórí ká má yapa. torí ìyapa ó máa ń fa ọgbà àlùjẹ́nà tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó yà wá ya bẹ́ẹ̀ òun tó bí tíra yìí nìyẹn òun náà ló dẹ̀ bí àwọn gbólóhùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí a kà sẹ́yìn tí àwọn àfáà ńlá ńlá sọ wípé tó dẹ̀ yẹ pé àwọn gbólóhùn tó lágbára ni wípé a gbọ́dọ̀ yẹra fún oníbídà wípé a gbọ́dọ̀ fún wọn lọ́mọṣẹ́ a dẹ̀ gbọ́dọ̀ fẹ́ mọ́ wọn kì í ṣe yẹn nìkan a gbọ́dọ̀ bá wọn lásìkò gbogbo ibi tí wọ́n bá wà a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mókè torí wípé gbogbo ìgbà ọ̀ràn ẹ̀yàn ní fún mùsùlùmí bá ń ṣe ń bẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala wípé kọ́ bá a pa náà bẹ́bọ rẹ́. bẹ́ẹ̀ náà là á máa fi kún wípé kọ́ba ààrẹ bíbí àṣetá kìí sì a tún máa fi kún wípé gbogbo ẹni tó jẹ́ pé látara gíga rẹ̀ yóò jẹ́ sábàbí fún ìmókè àgbéga àtàpọ́nlé fún ẹ̀sìn Islam kọ́lọ́wọ́n bá mọ́sá àjọ àgbéga ẹnikẹ́ni kọ́lọ́wọ́n ṣe alọ́kùn nínú wọn gbogbo ẹni tó dẹ̀ jẹ́ pé látara gíga rẹ̀ yóò wá tábùkù bá súnà yóò gbé bíbí àlárugẹ kọlọ́run ọba kọ́ba yẹ àdámáǹdì kọ́ba yẹ pẹrẹ rẹ kọ́ ṣe wá ní ọ̀kan nínú wọn eléyìí pọn dandan ní gbogbo ìgbà torí wípé tí bídí ti rinlẹ̀ ojúlówó Islam yóò di nítọ́jọ́ wípé yóò máa ráre kí lóòdún ṣe ẹnìkan a ṣe àlàyé pé lára bídà òun ni wípé kéèyàn wò wípé bóyá constituted authority àwọn elétò ìjọba bóyá wọ́n ṣìṣe ká wá gbé ká wá sọ pé àwa fẹ́ ṣe àtúnṣe pákáleke lórí ìjọba tí o ṣe wípé pẹ̀lú ètùtù Islam gbé kalẹ̀ eléyìí lè yẹ àwọn afáàmà ń pè ní kúrò ọlẹ́lẹ́ hukam èyí ò ní wípé àwọn tí wọ́n wà nípò tọ́jẹ́ wípé wọ́n kù sí bákan lórí òfin ọlọ́run ọba kéèyàn wá dìde kó ṣe kó pè wọ́n ní kèfèrí ìgbà tó pè wọ́n kèfèrí tán kí ni tó fẹ́ tẹ̀lé wípé tó. ẹ jẹ́ àdìgún pẹ̀lú wọn. Ah, Islam ọ̀fà kò fara mọ́ eléyìí eléyìí torí fitna tí ó dalẹ̀ yọ pọ̀ ju dáadáa tí ó tún ṣe lọ ìmúsùúrù pẹ̀lú olórí gbogbo bó bá ṣe lè wò kí ọ̀rọ̀ wọn fẹ́ yapa tó òun ni Islam ń fẹ́ òun ni kó fi jẹ́ pé àtúnṣe tí ó bá ṣẹlẹ̀ wọ́n wá pẹ̀lú tó ẹ̀sìn bọ́lọ́hún ọba ti fi ránjì sí aná Muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé gbogbo ìgbà tí èèyàn ọba ṣọ́ra kó tún àgbọ́yé eléyìí ṣe tí ìròrí tí ìròrí bá ti wọ agbárí ìsọkúsọ wọ ìsọkúsọ bá ti wọ ìsọkúsọ tẹ̀lé yìí dẹ̀ máa bí kí ọ̀rọ̀ dojúrú dájúdájú àwọn tí wọ́n wà ní ètò òlú a lè rí ìṣesí tó kú káàtó tó pọ̀ nínú ìṣesí ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n lè jẹ́ mùsùlùmí. wọ́n lè má ṣe déédéé tó. wọ́n lè jìnnà sí tọ́lọ́mbà dẹ́dà. kí ni ìlànà tí ìsìláàmù gbé kalẹ̀ ipa gbọ́dọ̀ fi ṣe àtúnṣe àkọ́kọ́ àwọn tó bá jẹ́ wípé a mọ̀ wípé wọ́n súnmọ́ wọn nínú àwọn àfa á bẹ̀ wọ́n lọ́wọ́ sí wọn ìsìláàmù ọ̀gán ọ̀gbà wípé káwa máa polongo ìbàjẹ́ wọn ní gbangba torí wípé tá a bá ní ká máa polongo ìbàjẹ́ wọn ní gbangba ṣe é mọ̀ pé tí etí ọba gbọ́ nínú inú ìbàjẹ́ tínú bá rẹ̀ ti bàjẹ́ àti fẹ́ gbòdodo kò ní fẹ́ rọrùn mọ́ àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ẹni tí ó bá tàlùyàn àti fẹ́ tètè gbọ̀rọ̀ lọ́nu rẹ̀ kì í sábà rọrùn mọ́ kì í sí gbogbo èèyàn ni ó máa wo pé tí wọ́n sọ ni ẹ jẹ́ ń wò ẹ má jẹ́ ń wo bí wọ́n ti sọ kì gbogbo èèyàn so nídìí eléyìí ìsìláàmù ọgbà wípé kákàtà lórí gbangba tàbí ká máa ṣe àléébù wọn ká máa fi ṣe wá sí kó fi jẹ́ wípé tànáfòrò ìmá sáfúnni ìmá kórìíra ìmá ìmá wá gbéni ṣépè yóò wá máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn. etí ìsìláàmù fẹ́mi òun ni wípé ètò bọ́lá àwọn ọba ṣe fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa ti wà ní wípé ká pèpè lọ síbi òdodo. ká ọba wípé kọ́lọ́run jẹ́ kókò òdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó fún alágbára àti tẹ̀lé àwọn tí ìṣesí wọn kò káàtó fún wọn sọ gbogbo àwọn tí ó ń fa ìyapa yìí kí àwa yòókù náà ká má bàa kó sínú rẹ̀. débi wípé náà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà ẹ rí àwọn olórí o kò sí nǹkan tí ọlọ́run ọba pa láṣẹ tọ́gọ̀ ọ̀rọ̀ wọn ò fẹ́ ṣe kò sí tí ọlọ́run ọba ṣe ìkìlọ̀ rẹ̀ níbàjẹ́ tí wọn ò ní fẹ́ tara bọ̀ eléyìí àwọn sábẹ́ òjíṣẹ́ mọ́ṣáláà rẹ̀ sọ́dà ń lẹ́nu kódà ńgbà tí ń sọ fún àwọn kan ọ̀kan nínú àwọn sábẹ́ wípé àsìkò ń bọ̀ o ìṣèjọba ìṣètò òlu yóò yapa sí i tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀lọ́m alukọ́lá ni kéré tí ìwọ bá dìgbà náà o jẹ́ kí ìṣesí rẹ̀ ọdọ́gba pẹ̀lú Quran sàbẹ̀ yẹn ọ̀yà lẹ́nu wípé báwo nìyẹn ṣe lè ṣẹlẹ̀ nígbà tó jẹ́ wípé à ń ka ní gbogbo gbà à ń fi ń kọ́ àwọn ọmọ wa gbogbo nǹkan wa ń bẹ́ẹ̀ lọ pẹ̀lú Quran á òjíṣẹ́ náà sára sọ́lá ní á mo ṣe bí ọ wà nínú àwọn tí wọ́n jẹ́ amòye nù léèrè ṣe bí kíra àwọn kiriyóni àwọn mọ̀sẹ̀ṣẹ̀yò àtàwọn yóò ṣe bí ń bẹ lọ́wọ́ wọn èwo ni wọ́n tẹ̀lé ń bẹ̀ tí wọn kà á táwọn ọmọ wọn máa gbé ká ṣùgbọ́n èwo ni wọ́n tẹ̀lé ń bẹ̀ tó tó túmọ̀ sí pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nípa wípé àwọn èèyàn ní tẹ̀lé òdodo ó ti ṣẹlẹ̀ ó ti sọ síwájú. àwọn sábẹ́ wá bilérì tó bá dìgbà yẹn tá a bá ráwọn olórí tó jẹ́ wípé ìṣesí wọn yapa sí tọ́lọ́run ọba ṣé pé ká gbógun tì wọ́n ó ní rárá torí ìgbógun tì wọ́n aburú tí ó bù yóò burú ju àtúnṣe tí ẹlẹ́ǹfẹ́ ṣe òǹga tí o bá ti di pé gbogbo ẹ̀ fọ́jú pọ̀ àtúnṣe ò ní ṣe é ṣe mọ́. kí ló di sẹ́nà sàrásìlámù sọ ó ní ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ọmọ bí ó ṣe bá yín gba ẹ̀tọ́ yín nítorí ìṣẹ́ ńlá Muhammad sọ́dọ̀ àṣọ́dọ̀ sọ́dọ̀ ṣùgbọ́n àwọn o àwọn olórí yẹn o ẹ̀tọ́ wípé ká máa tẹ̀lé wọn lópin ìgbà tí tí wọ́n ní ká ṣe kò yá pa sí ọ̀rọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó di ọ̀ràn àyàn. nínú ẹgbàá wa ni ẹ sọ wípé lópin ìgbà tí wọn ọba ti sọ pé kẹ ẹ má kírun mọ́ ẹ máa ẹ máa tẹ̀lé wọn ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ ọlọ́run ọba eléyìí ló fi kún tá a máa fi sọ gbogbo wípé gbogbo bó bá ṣe bàjẹ́ tó kọ́lọ́run má bàa tó wa jẹ́ ńbẹ̀ kọ́lọ́run ọba kọjẹ́ kìkì wá dá ńbẹ̀ ìgbésẹ̀ ilé yìí abala tọ́lọ́run ọba gbélé wa lọ́wọ́ ń bẹ̀ ìwọ ọ̀yìn gan eléyìí a máa fi sí àtẹ̀jú gẹ́gẹ́ bí ọba adẹ́gbà ṣẹ̀ṣẹ̀ sọ wípé yáyá lẹ́bí na àmàlà tọ́kùnlọ́ wọ́pẹ́rù ilayhi alwasila ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ o ẹ páyọ̀ lọ́wọ́ ọba ẹ wá fi iṣẹ́ rí yín ìdúródédé yín. ẹ fi wá. ẹ fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ ọba adéda Allah subhanahu wa ta'ala láti fi jẹ́ pé kíkì ni kíkì yín ọmọ bàjẹ́ ń bọ̀. wajahidu fi sabilillah ẹ wá máa ṣègbìyànjú lójú ọ̀nà ẹ̀sìn eléyìí ni ó ń bí gbogbo ìgbà àwọn ẹni rè wọ́n máa fi rán wa létí ìwúrà ṣókì ni suratul asr. wal asr dájúdájú ọba adẹ́dà fi àsìkò búra àsìkò tó fi búra yìí ó pín sí mẹ́ta ètò tí kọjá ètò àwọn àánú rẹ̀ ètò bọ̀ wájú àsìkò tó ti kọjá kò sí ta lè ṣe sí mọ́. èyí tí ń bọ̀ wájú. a lè wá nísìn láti mú lò àsìkò tá a lágbára lé lórí ó lè ta wà nù rẹ̀ nísìn bá a ṣe máa tún ìsìn ṣe tá a dúró déédéé tí ó fi jẹ́ wípé ní tó ti tá a ti ṣe ní àṣìṣe sẹ́yìn yóò wá jẹ́ ọ̀pọ̀lọ̀ ọlọ́run ọba ó forí jìn wá lórí rẹ̀ èyí tí ń bọ̀ wájú yóò fi jẹ́ wípé a wà ní ìpìlẹ̀ dáadáa fún síwájú owó fi yanjú sí dáadáa kọ́lọ́run ọba ọba adédọ̀lá subhanahu wa ta'ala kọ́ mọ́sá fún wa sí i. Allah subhanahu wa ta'ala sọ pé inna al-insana lafi khusr dájúdájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà nínú àdánù ntí kọ̀ọ̀kan ní ọmọ àlékà but kí ni ntí tí wọ́n fi yanjú ń bẹ̀ Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa ó ní ilẹ̀ lèbi ní amẹ́nu àfàwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa'amilu salihat. kí wọ́n wá ṣiṣẹ́ rí kí ni òpó iṣẹ́ rí ilmu nafi kéèyàn mọ ìmọ̀ àrídájú ìmọ̀ yìí kí ni ìmọ̀ àrídájú Allah subhanahu wa ta'ala sọ báyìí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ṣàlàyé rẹ̀ báyìí àwọn wọn eléyìí ni mà bó la ṣe lò ó ní báwọn ẹni ìwájú yẹn ṣe lò kí wọ́n á lò pò tá a sì lò ó náà ni wípé ká lò ó ní ká ṣiṣẹ́ rí ká tẹ̀lé òfin ọlọ́run ọba pẹ̀lú àníyàn àti ojú rí ọlọ́run ọba nìkan gbogbo ìgbà tí. èèyàn bá ti tẹ̀lé òfin ọlọ́run ọba. pẹ̀lú àníyàn àti ìfiwójú rẹ ọba adédọ̀ subhanahu wa ta'ala nìkan. eléyìí ní sẹ́ẹ̀rì tọ́jọ́ wípé èmi rẹ̀ láyé ibi òní tí a bá fẹ́ wà nínú òkè ìṣòro tí a sọ pé ìwọ ọlọ́run ọba ọba tí èyí gbàgbé o mo fi tí mo ṣe yìí tó pé torí rẹ ni mo ṣe mo fi dè ọ́ kó mi yọ. bíríkì inú rẹ̀ ni òkodoro rẹ̀ o ni èèyàn ojúlówó èyìn o ni ìjọ gbèndé àlùkìyàmà tí ọjọ́ yìí pé Allah subhanahu wa ta'ala tó ní ajrun karim ẹ̀san alápọ̀nlé lòun ó fi san wálẹ̀ san kí lè ó ní lílẹ́dínà àmàlò lè ṣọ́sí àfẹnú àlè ṣọ́sínà wọ́n ziyada àwọn tí wọ́n ṣe dáadáa láyé ní tí wọ́n dúró léèrè yìí lẹ́hùn mọ̀lẹ́sọ̀tìmá. wọ́n ò rí dáadáa. kí ni dáadáa àlùjànnà wọ́n ziyada àtàlékún. kí ni àlékún. a rí ọba tí a ń sìn kedere báyìí torí ńgbà tá a bá dé ọgbà àlùjànnà. Allah subhanahu wa ta'ala béèrè pé ọba tẹ́ ẹ̀ ń ṣe é fún tẹ́ ẹ̀ lẹ́ gbogbo tẹ́ ẹ̀ ń ṣe láyé torí tiẹ̀ lẹ́ ń ṣe ǹjẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá rí. Allah subhanahu wa ta'ala yóò wá sí gìgísẹ̀ ọlá rẹ̀ ní bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mọ́ gbogbo ẹ̀mí tó sìn láyé tó jẹ́ pé torí rẹ̀ nìkan ni wọ́n fi ń ṣe nǹkan wọ́n ó rí i á wà lọ sí sùjádà ṣùgbọ́n àwọn tí wọn ò ṣe dáadáa láyé tí wọn tẹ̀ lójú ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam yẹn ò ní ṣe é ṣe. kí ọba dẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó jẹ́ a lè dúró lórí òdodo títí tí ká sì lè pàdé ọba dẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala ló fi pàtàkì ní gbogbo wa. a gbọ́dọ̀ dúró lérè ọlọ́run subhanahu wa ta'ala ń gbà tó mọ̀ yìí pé eléyìí kìí ṣe ń tọrọ kí lọ sọ wọ̀tọ́wà sọ bil haqq àwọn ẹni wọ́n wá gbara wọn nímọ̀ràn pẹ̀lú òdodo kí ló dodo ojú ọ̀nà tí yìí ẹ̀gún lè pọ̀ ìṣòro lè pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n dúró déédéé. wọ́tọ́wá sọ̀bù sọ̀bù wọ́n ń gbára wọn níyànjú pẹ̀lú sùúrù torí kí gbogbo èwo tó lè ṣeé ṣe àfi sùúrù sùúrù ni wípé amadi tá ń lọ àmọ́ ọba tá ń bá nájà gbogbo báriwo ọjà ṣe léwu kó pọ̀ tó. àwo ariwo ọjà torí pé kí ni. amọba tá à ń bá nájà. àbẹ̀mọbi tá à ń lọ. pẹ̀lú eléyìí. ní jẹ́ kí n ò ṣiṣẹ́. mọ́sálà gbogbo àwọn wàhálà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ nísìn kí ni bí. Ah. àwọn ọmọ boko haram wọ́n ṣe bọ́ńbìn bí wọ́n ṣe kíní kí ló bí ìṣesí náà wọ́n rí kùdìẹ̀kùdìẹ̀ káàtó nínú àwùjọ táwọn olórí ń ṣe nígbà wọ́n wá rí wọn wá lóun tún ojú ọmọ òun ṣe kí ló ṣe ọba ṣé bí ṣe kálá alifu kálá. àwọn olórí. wọ́n kù díẹ̀ káàkiri àwọn ti kọ́kọ́ sì gbé gbogbo àṣìṣe àwọn olórí yìí ni wọ́n fi ń ṣe wá àṣìṣà ọ̀rọ̀ yìí máa ní nǹkan ọ̀rọ̀ ìdúró ṣinṣin ńkọ́ ọ̀rọ̀ tẹ̀lé súnà ńkọ́ àwọn tó bá wá ń dúró ṣinṣin wọn ní àwọn eléyìí àwọn tí wọn ò fẹ́ ká nílọ síwájú nù subhanallah lójú tí wọn àwọn làwọn ń fẹ́ lọ síwájú kí ni ìṣòro síwájú hàn subhanallah pẹ̀lú tani kí wọ́n á ní ìgbésẹ̀ kí wọ́n kọ́kọ́ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ bí àwọn olórí wọn. tàbí àwọn tó jẹ́ pé wọ́n ní kùdìẹ̀kùdìẹ̀ káàtó wọn wọ́n mú wọn lù wọ́n yí pé wọ́n ti kó fẹ́ǹsì wọ́n ṣe mùsùlùmí mọ́ àwùjọ wọn ṣe àwùjọ mùsùlùmí mọ́ náà kí ni eléyìí kí ló wá sọ wọ́n dà yìí. ó sọ wọ́n di khawarij. ó ti di khawarij. kharijiya ó ti sọ wọ́n di kèfèrí torí gbé ó ti wọ́n sọ wọ́n di kèfèrí hùn ẹ̀jẹ̀ agbógun ẹ̀jẹ̀ agbógun tì wọ́n eléyà àgbọ̀yé tó gbọ́n ni ní tí wọ́n sọ yí fáwọn olórí ṣe ó lè jẹ́ bẹ́ẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ wọn lè wà nínú àwùjọ lóòótọ́ but bóòlù jíṣẹ́ náà sọ̀rọ̀ fún àǹfẹ́ ní káṣí ó ní ká fún wọn ní nàṣíhà ó pé gbogbo ohun tí ọlọ́run ipò tọ́lọ́mọ ọba bá gbé wa sí o a lè jábọ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ngà ìkìyàmù. oní táǹpì àkíyèsí àwọn ọmọ ìyá wa sí pé ká má ṣe politics kọsáfà tó sọ bẹ́ẹ̀ but pé ká tara bọ̀ báwọn èèyàn ṣe ń tara bọ̀ ní tara bọ̀ amukun mẹ́kọ̀ọ́ kọsáfà tó sọ bẹ́ẹ̀ mùsùlùmí yóò ṣe gbogbo nǹkan rẹ̀ ní alábàṣírà pẹ̀lú ojú inú wípé ọba tá a lè jábọ̀ fún un òun ni Allah subhanahu wa ti sọ wọ́n tẹ́bí fima ataka Allah daral akhirah gbogbo ntọ́nà ọba bá fún ọ o ọkọ̀kọ́ wa lọ́nà ẹ̀tọ́ náà ó tún wá sí wá ọ̀run wọ́n lè tún sáré sí ibẹ̀ kẹ́mínà dúnìyà mọ́ gbàgbé ìpín rẹ nínú ayé o wá sẹ́yìn kama asana allahu ilayk ṣe dáadáa bọ́lọ́hún ọba ti ṣe dáadáa fún ọ ṣe dáadáa pẹ̀lú kùnú pẹ̀lú gbogbo kòtò ọba ní ó fi ṣètò ọlọ́run ọba ọ wà lójú ọ̀nà ọlọ́run ọba ó fi ṣètò ọlọ́run ọba ó fi gbé ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe ní ká wala tabgis al-abd fasad má balẹ̀ jẹ́ o má balẹ̀ jẹ́ o. inna allaha la yuhibbul mufsidin ọba ayé dà Allah subhanahu wa ta'ala kò rí kò fẹ́ òbílẹ̀ jẹ́ yàn. ká sọ pé ètò ẹ̀ ń ah yóò wé ṣáà ẹ̀dí a ṣe ń pápápá Islam ọ̀sìn pápápá ẹ ò gbà tí wọ́n ti sọ